Esa baloya. Essa hoje. Essa mais hoje. Vá, vá do, vai viu, me vá do, vá do, vá do. Ege chan, ege gbera, eu. Ide ukpede nena. Eh, are diario, edite bida ta imwana kibre mi abaye mi ono ki vaina ko itonota. Eh, imwana, me hon mete mo emoni ma itakere ee nosejimeji adaghị na ha ee ikpe soribo na remieghi na ọnụkwu ee eh, odoaki erisoe okidoaki be rovan okidoaki be silvan samieghi na ọnụkpe atụboibo adamiomama rubo imumi imu ọnụokwu akiriri amụghị mụemi nnọle eke eke ahụ egherebe ọka avan vova egherebe ọka ahụ ụkwụ ụkwụ onemede ahụ n'imaka tọnụta ukpedenena adamiegene okpegharị okwu ọgbụgwa olenya onokwu olenya emirebe n'onokwu omuri imanikwo adamiegene ma bọdọ ọdọnọsemadamụigo egberebe oye mara lọ n'igwe ni egberebe oye mara ịmara ihe ahụ egbera dị ọdọmamụ igwe onigo yosema o oso doma no ole nya onigo eh opaki no ima egbe ma dada ho egbe ima gene wodo to abuko ni go ni maki okigene ro lu emi o ma begbe aki adago ebo lege nya odoma lu emi o ma begbe ebe goma olema dema noigo aki rema aki dimoto aki munoma aki aki munoma aki ebo eboa munoma re egi ege goma olema yukpo no goma ema ke ba no goma olema le ose ye diari ona re miege inia one gongon ni nori mave gbeni ọmọ sẹ yẹ miege inia òpè a miege inia ìmàmọ́ ìgò òpè àìmọ́ oni beni marelo sohu ni te iri oke kenaye nono pe aseye ya lo sima imani kuo beni marelo so pe ani iri oke ke na re miegenia eni pe aye ire lo sima rade okwa okwa amo eni odo eye mu oke ke na miegenia are mie we hia we we rimoto hia odo e mo odo e basa bode uwe ade nai uwe ade narade e, eba eba daghe daghe ole arịa tie ọrịa rado bọ ba sọ lebo la ọka mụ ọdọ mmiri na ege ere chan oye mụ ugwe mụle wezọ bọ n'ọha n'ọha n'ọha aka arịgị ọhịa ọnelo ni agbọdara arịa ọnụ arịa ọrịa esi ọrịbọ ọkeke na mmiri na ugwe amụ wekiye irese gị ọnụ okpe ajị ọ̀nà yẹ ìdàgọ́ ọ̀nà pé ọ̀kẹ́ ata gẹ́yìn ni ọ̀nà pé àbọ̀ ọmọ mámọ̀ ẹ̀mí ọ̀jù wẹ́ ẹnu kú ọ̀kẹ́ kẹ́nà rẹ̀ mìíràn wẹ́ ẹnu kú àámú wẹ́kì rẹ̀ mọ́ ọ̀nà pé wẹ́kì sí egbékéré bọ́nà dà mìíràn ọ̀nà pé àkì so pé rẹ̀ ló ibo ọ̀yì. wẹ́dà wà á rọ̀ máa gẹ́yìn wẹ́ nya igo wẹ́ ṣe ọ̀nyẹ́ ràdé ọ̀lẹ́ aimie so kpaikpai na ba ne ba da ne ba da kan nu wede ni o are mie rio eh oyo rebe ipe sori bo ni a e a mo iho ekirelu ni ko e e sori bo e a mo e res e ole e dalu aimie ni ọpakino ada mi okwu omo igo be ko wa imone so e odo e okeke na mi o we gbo e irade ee eh, belo na regol okpeani adayere aghịghị adam nodoremi okpearịbe kọgwa kedo ahọ irande e wemo igo oleimo ee eh, olei werosuo e elotie obasenore aja okpea werosuo e elotie ugwenya igo ugwemo igo igo ena okugbe aribo ọnụ atie igo mena ala osemena ala osema ebada atavekọgwa olei osemana oyi osemena na. ọ osemana oadatai oyi osemena akiremiegenya onodode onodode mudia odo odo adomiegenya ono ọdọ no kwa kwa kikesa bo mudia oka kenu gwe no kwo no mo igo ni weki mudia na rade oki odo ekino weki mudia na ebo ebe e alu gwe dage ne mo ni go ni ara gwe rem mo mudia weki luo na bonada mie ole mudia ọsọbale ahọ ege-eribe ọnya nara emiegenya ee eh, edegwe olebe ọkido amụ emine bugwarego ije akidamie oledage ya megbe ọbarọ n'ime ọtọ nọ ide ni ọbarọ mụ agbọkọ ọnụ kpee ihe avane bugwe ka lo ewe la ono ono ko ake amo we no pe ake we no we rade avane bo no ebugwe ka lo no ko no mie oze na da mie ge na oki mo igo oba yere so obo we ba ye le be ke oni go ni oni ze na da te no do de ode alu emi esi ono de ode amudi anosen bona da mie ge na are mie ge na we mo igo no ka e mo ona mo na mo onomo onomo ne okire pa no imu okitun oni okun bonada mi ede adede aho oni ki yagbo tun iri oke kenare ahia ahịa ko gwa ọ̀rọ̀ akẹ́kẹ́ náà rẹ̀ mìíràn ni ó tún ọ̀rọ̀ ó kàn ikú wọn òwò ẹ̀rẹ́ ọ̀dọ́ dɔre atege ne ano kpe aɖɔ ayi dɔ ayi yi eke dɔ axɔ ebe kɔ wa rade wɛ mɔ yi wo nɔ eke dɔ axɔ ebe kɔ wa eke di exɔ rade wɛ ba wɛ ba ide ne lo di ɔbe gyɔ eze emi nɔ rɛ te o wɛ ba gyɔ rɛ tɛɛ wɛ yɔ na mie ge ne ɔlɛ ɔkpa su ɔlɛ ɔkpa zozo hia ɔlɛ ɔkpa lo enemi hia ɔni zɛ na da mie ge ne ɔ ɔ amu weki okirekpai we amu weki ye irekpai bonada mi o itun e okun esan oje esan oje eh eni pe ane ne ne ne mama lụọ n'ebe ị na-eke ege n'ara de okwu ụmụ ego ọdụa ọdụa ire lono nọba ka ekere ege enye ebe kọwa ọdụa ara elu ibọ ibọ ebe kọwa barịọ n'isi bọkọri ọkọ no seba ole toni maba weda gene le oho e moemi no weda mo do to agene no ta no se gebi ho ni rigolu gebi ho ni re gebi ho ni ni ni lu gebi mama eje gebi mama eje ba da ko tai aida mi oni go ni ba dagbare nugbere nugbere lu enemi nugbeda re lu ni osezi okworego onye odokerebe ba la egeda daniel egeda munikwo odokerebe nani ekedafonokwo na remiegena odomie na imuemudianusi ekedafoe amiegeni onokwo ni oimwegbenorgenenedia nogenere yogeni odomena vaigene e wegene muigo ebegbe vaigene e vaigene e luemi odobioani okpavakohi ọba keke na ara eme ihe n'egbe ọdamụ gwemụ wedamụ ọlemụ igwe ihe uwedenugwe ewedenugwe relu emi uwe nọ n'okpe ala uwedenugwe nọ n'ụkwụ relu emi ọlị ara emie ee ọnụkpe ara ego oyi e, ọresa ọbụ kpala ọnụkwụ ore ego oyi e, ọresa ọbụ gbene rade ọrịa ege na e, imiọkpa kwemụ oyi imiọkpa mụ ọrịa emiege na edomuomudiania ikebebe ọhịa uwe atoboel boem gwael wee atoboel taa dagbari ghebugwe gwana ọzọ ghebugwe gwanụ nwee gwogwokwome ga ole nya ọdịa nya ọdịa nya ọdịa mụọmụ enya na gbairibo weda riri ọnụkwụ eta weda ọda ọnụkwụ da gịnị da gị wee hịa na ọha eke ebe aza ọba mụọ

iri aye ire lue oya ye ware rie da ye ire alu emi emi no se na da miege nya okeke na re mu wa mu dia no se radi money ma bie na na aho emi ne da alu ebe da ge malu o e da alu okeke na re miege nya emi re beni mariri re alu be ko wa no se ma oke ake alu okpa ake alu okpa makwa enwe ge wewe ni mahia akwede miere ni adore eke gbeke regbe gbegbugwa aere ni onori ahama odo hubo odo mamosi bodo ebe aze mawa bodo iribo ebe aze ni pe awo ba re hu iribo òpè àánú ayọ̀rẹ́ ni ọ̀dẹ̀nàrẹ́ bí ọ̀lẹ́bà mú ìpè náà rẹ̀ lóko ọ̀lẹ́bà mú ìpè náà rẹ̀ lóko tó kìlẹ̀ ní ọmọ èwe nọ́rọ̀ ni. òpè àkìlẹ̀ ní rẹ̀ ni ọ̀ẹ́dì bí ẹni ìmọ̀ ọkìlì okwu nọrọ ebiene rade wewa abiene obi ga kekekekeke ẹwọn eribọ egbefun eribọ wàyà ayòkú oweda abiene obi ga kekeke egbefun eribọ ọkẹkẹ nara ẹmí adóòtú avigan pa akìkí ọ̀pá rẹ̀ kọ̀ wá akìkọ̀ àtọ̀tọ̀ ọ̀tọ̀pá ebe mama ṣe ẹnẹmọ nara ẹwọn ihò ẹwọn ihò ọ̀yẹ́ ṣe ẹnẹmọ nara. igobono aloy ofo arelueni ofo oso bale aho oso bale deno agwe aho wesabore amu elena aho onoke eki amu aweda rekpa do elena aho odo eki ye e. iri are iri gwa ibi ome aka to na duza ano gbere ani ada e, oyinya adare e, ukpede izazan eh Mhm. ee ayuadaghe one onemona nobi ome na murena ee eh, meba daghe be ebeze na da mieghe e. e, e na onukpe ake aho eke miriae ugwedenugwere nọrọ n'ihu olu emi olaeze nọdava miriae ugwedenare mieghe na uwere taọ, la ee eh, oledo ahụ e okwo me ye mu ekpe me rande ole ki mo igo neme ole ze na da mi ege na odiairio rande ai me ba me me ba se mi oriano diaira ki mi ege na okwo ete la odole me eke ki a ho e rande mani ko odo ma mo e ma ye rande ma da do fun ni go ni ma da do ma no ni go ni iri ọkọ eke n'ọkọ ọkpẹ ayẹrẹ amẹ sàmì ẹgẹ ni ọkọ ìmọ e ìgò iri ọkeke n'ọnụkpe ọkịya ahụ hụ tie ụkwụnarị amụ imeye mụ mena abeke ịbọ na adamie emini meriri ahụ ma emini ọhụ ma ome ade ebe ye ma ome alụ okwome inyi gwano inyi gwano inyi gwano ọkpakino e. gweki gwana ebugwe alụ bọnada mi wese yeyi we ogweda wo mu egbe rebe owu kokwo e weke wo ye igwa ne buwe alu bọnada mi na alu ni ya ya nere ya ne kweku igo ya ya nere iri ada ge na ee wegwo wegeke ụgwọ eti rande ọnụkwụ ọba rere rere akigwa n'oto ebezenekedahụ akigwa na-ebezenadamie ọnụkwụ oluirio akidamie ebinugwe asabọta inu e n'ebinugwe asabọ irobo zano ano laurunu zano ayoyo e nise yeho ereke we arobo gbo egbafa we nyahoe we nebugwe resabo nọta ye we aririo nọta ami okwuo no no noho ewo ririo din weda nọta nosen weda de ọhọrịrị nọta aidamie ọbaye iyugwe ọdọmi e, bọnọ kija anyanya bọbọgwe kihe onugwelu bọna adamie ọyẹ imu emudia òpè apátákí náà rí ọ̀rẹ́bì kékeré adé okwu òmòsìmù okwu àmùdíánọ̀sẹ̀ ọ̀yẹ́gbànùpẹ̀ àná àmùdíánọ̀sẹ̀ náà àdèbà ẹ̀ akílẹ̀ ẹsẹ̀ dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ kíá akílẹ̀ ẹsẹ̀ àrùwà ẹ̀ ọ̀ẹ́kìmí ọ̀rẹ́ àdèmú ìrì ọ̀pẹ̀ akínmẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀kọ́ egbòkú o ibi ome ọsatiere ni akẹkọọ ní ọnùpẹ akẹkọọ ìràdé ọnùkú ọmọ ìgò nọlẹ mẹgọlẹgẹ ni ugwede na rẹ ta ọ àbá ta ọ nọsìn ọlẹsìọ ni àbá nọnọpẹ alu èmi nọsìn ọlẹsìọ ni ìràdé ẹkọ wá ẹsẹ yẹn nọ bèkísẹ nẹkẹ àdá àkọ ẹkọ wá ẹ ọlẹ nọ ẹkọ wá ẹ àdá lu èmi ebe azẹgẹ ni a. Eh, ado mie onigo ni amusi obe koware mujobi gebebe oiribo are miege na olonigo bo iso obo imio le da ya no onigo ni oba ka kene kere aho e, onu pe abo oka kena re mie omokwo edotwa oki no le ba miele esan oje esan oje e obi o meno no mo no ta ni iri o mesa bo

ɔmɛ bɔnni ba, yɛ e mɛ ɔkpada ari bi da na yɛn ahoɛ bɛ ba wo ɛɛ ɔbɛbɛ ni ma ta yɛ do saa nɔ gbera ni ni ma ɛɛ eh, obi o ma obi o ma kpada tie ɔda yɛ ge nia ege ɔyɛ e ni aki no bɔnna ya da mi ege yi nia ee sabɔ ee sabɔ ɛɛ eh, niko onugbɛ báwọn awo owó ibi òmẹ èyí e jọ ẹnu kùmù èyí mẹ o bá hùn ẹ bá bá vasi obowara do ye baina lekhon onodo ye nwe na vai nya me vo bo do ye kutu nwe na vai odo na ekpikun ule adịghị nya oki nwe nwe na na da mu na anodo anwe na enwe no bebe no eda do anwe na sasun odo odo miege na odo kwetin obo oni oni otekho no o ba hun awo owo bi ohun eh ona se begede geve ke o eribo ege ọjị ọjị. egyoyoji e ebe ọrịa nya ekpekpe ọrịa noi ọrịa ayọsụ uhe ebe adadụ ọnike ọsezi okwu onu were oweka ọgwa webi ọda ka onye dọrese denugwe agụ elu bịa kize uru ahụ ugwana ebuare ebuare n'okwu onugwe ye ugwane ugwane hụhịa ukwumunugwe mala eboda dọkin emeka egbe nọsi ugwana ọhịa nure minukwu mule bọnada mi ụdọ n'okwu onugwe enese yu n'ọbọ oye gbọ na oye ne oye ne gwegwe ba hun awo ogbo ba emi nu kumule akida mi onokwu ebenu ruo ese ni oni ibase odo ọba na meko wa nugwe benu wesabọ ruo ose ni eniri ogwe sabọ ruo ose okwu okida ege ni o emo ebo edakia je wa bi wedo ore o we kere o we ile ole lákìkò lé bí bá rẹ̀ á lè gbé kí ajẹ̀bọ́n náà dà mí ọ̀nà ọ̀dọ́ ọ̀dẹ́ òkìkí bàrẹ̀ gangan ọyahụ ọyahụ ibi omerade ọni ọnụ kpọta nina nọ ọnụkpe anịta ede ni ọda ege ni aye ukwumakire nnukwu onogwe ege ni aye abakiyedo ọdụkwụ na na-ere ayesabọ bahụ agwa ogwu ibi ome bagya bagya bagya na ịra sibọ na ịra narị bọnada mie ee maba maba dọjezi kotu rade ege ni ọrịa dọjuọ mabụ bugwala ọjụọ ma bụkọ egbe ibi ome omeo ee ogbokede ụzọ ha nọ nne novadi ee ahụ agwa ogwo ee aremie ma etebe ha ọbabeke na ada mie meba mie baile na bare huma o bavae na ko atebe aze ma ka onye olemeje n'ane olemeje o omebi ome okeduza anọ ne n'ogbovade bahose n'ụbla inya masabolu ose kpedenena esa oje esa oje esa oje enu ose ba wa gbelo ge nibo kan me okin eduza no ne no va deve ni la kin boe